nínú ìṣẹ̀lẹ̀ mádìgàdé èyí tó ti ṣe ẹ̀kọ́ tọ́kọ̀ ti ń bẹ́ńbẹ́ fún àwa mùsùlùmí òun ní ìṣẹ̀lẹ̀ tó tẹ́lẹ̀ nínú oṣù sọ́kàwùn tá a wà yìí òun ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń pè ní bílùú màrúnà tó ti ṣe ẹ̀kọ́ tọ́kọ̀ ọwọ́ abẹ́fọ́ àwa wọ́n á tún máa pè é ní sẹ́ríjà tó kúrọ́ọ̀ àwọn ọmọ ogun èyí tó ṣe pàtẹ́bí sallallahu alaihi wasallam ọ̀tẹ̀lé wọn nítorí pé wọn ń pè ní alìjásuwa òun ló mú tábìlẹ́bí ìbàdàn sallallahu alaihi wasallam kárí ìjà òun ni wọ́n pè ní wàárí àbí wáárí wáárí òun lè tó ṣe pàtẹ́bí sallallahu alaihi wasallam kò lọ ṣùgbọ́n yẹn nìkan náà àwọn sàhábà kókó ti àfojú nínú tẹ̀lé má ní gbàgbé èyí tó fi kọ́ wáyé lọ sùn sọ́fàrù èyí tó fi pé ń kó gbá wọlé lọ tá a fẹ́ bọ́ sínú rọ̀bì òlà àwùwálé òun náà ní ìṣẹ̀lẹ̀ tọ́ǹpẹ̀ ní bídúrú márùn-ún náà àbí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ogun alálùkọ̀án tí wọ́n mọ àlùkọ̀án yìí kà dáadáa táǹtẹ́bìnrin wọn jáde pé kí wọ́n lọ kọ́ àwọn èèyàn lẹ́sìn ìṣẹ̀lẹ̀ má nígbàgbé ni. yáa ń lọ́dọ̀ náà nínú kẹsí ọ̀rẹ́ ni lọ́wọ́ láti lè ní ìdóòtú sínú ẹ̀mí lórí òdodo òun ni kéèyàn máa ka ìró àwọn ẹni tí wọ́n dúró lórí òdodo gẹ́gẹ́ bí ìsísí àwọn ẹni rẹ̀ nínú àwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run àtàwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run àwọn ẹni tọ́lọ́ wọn ọba àlejò ọlápá wa láti ẹgbẹ́ ká àtàwọn kọ́ọ̀sì wọn nípa bóòlù wọn ti fi dùn sí i. lórí ẹsẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ó lé ní ogójì àti mẹ́rin tó orí ogójì ọba àdìgbò ọlọ́run fún wa nírò bó ti ń sọ fún ọlọ́run ní kọ́ láìlẹ́hùn ánẹ́hó láyàdúnú kẹlẹ́ nílẹ̀ yẹ kú lónìí. àmọ́ ọlọ́run ní yé wa wípé yọ ọba ẹ̀rọ anábì lọ́kàn jẹ́ ohun táwọn èèyàn ń sọ ìsọkúsọ tí wọ́n ń sọ. fa ìdáhùn láyò kẹsì ìbò náà wọ́n kìí sèrè anábì ni wọ́n ń pè nírọ́ wọ̀lá kí ní sọ́ọ́lì mi nàbí àyà àti láti ẹ̀yìn àdúrà. ṣùgbọ́n àwọn alákòóso yẹn ààyè ọlọ́run ọba ni wọ́n jà níyàn ọlọ́run wá gbà nẹ́bí lọ́kànlé ibi wọn la kọ́ni tó ti bá ti rúṣu ló ní nǹkan àwọn ọ̀rẹ́ ń tẹ́tú sáájú rẹ̀ wọ́n ti pè wọ́n nírọ̀ ọ̀sọ́ba àlámọ̀ sùdìbò wọ́n wá ti sùúrù lórí wọ́n ti pè wọ́n nírọ̀ wà óòdù wọ́n tún ṣe wọ́n ní sùtà hàtà adáhùn nàṣúrúnà sátìlẹ́yìn wá ti padà wá bá wọn wọ́n la mọ̀ bá lálẹ́ kẹlẹ́ wọn bìlẹ̀ ọlọ́run ni kò wọ́n lè kọ́ni já akami nẹ́bà ìmọ̀sálì ẹ̀rí ó ti wá dé bá ìró àwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run eléyìí wà ní sọ́tù làní àmọ́ eléyìí tá a fẹ́ wí yòówù wá wà nínú sọ́tù alómọ́ra tá a fẹ́ dé wọ́n kọ́ ti dé wọ́n kọ́ ti fẹ́hùn ọlọ́run bá tún wá ń sọ fún àwọn sọ̀hábà nígbà tí wọ́n fẹ́ dáwọ́ ọjà dúró láti máa bá wọn fẹ́ bọ́jà nígbà tí rondọ́tọ̀ wọn yí pé wọ́n ti pa nẹ́bì níbi ogun kọfẹ́ ọlọ́run ní afa tẹ́tà nẹ́bí bá wá jáde láyé àwọn òkúté àbí wọ́n ti ẹ̀fá ẹ̀yìn pọ̀lẹ́kùn màálà àkọ́ nínú ṣé ẹ fẹ́ sì sí ni ọlọ́run ní wọ́n mọ iye mùkọ́lì àlà àfìlẹ́ yìí ẹnì yóò tó bá padà sínú àìní gbàgbọ́ bọ́lá yẹ tó lọ́lọ́ ẹ̀yẹ ìhà kò kó nira kan bọ́lọ́ wọn wọ́n bá yé títí lọ fi ṣàkiri ọlọ́run ọba sì máa sẹ́lẹ̀ ọlọ́run tó wá ń sọ nínú àyà yìí ṣe wọ̀kà ẹ̀yìn mi nàbí jì mélòó mélòó ànẹ́bí pèsè ọ̀ọ́dàlà máa rúre yìí nìkẹ́ bí o tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní àmúmọ́ra tí wọ́n jẹ́ níire ni wọ́n bá nẹ́bí ọlọ́run yẹn jà fìdáfìdá fọ́ọ̀mù wàhánù ìmọ̀ àtọ́bàmù fi tẹ̀lé ìdílẹ̀ wọn ò tiẹ̀ wá kọ́lẹ̀ wọn ò káàárẹ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sí wọn lójú ọ̀nà ọlọ́run ọmọ ọdọ́ àìrùkù bákan náà wọn kọlẹ̀ afọwọ́ akọ dáadáa rọ̀tìmọ̀kùnkọ́ wọ́n ti túmọ̀ wọn kọlẹ̀ òun ni pé bí wọ́n ti pa ànẹ́bí wọn kò yé kí wọ́n kọlẹ̀ ọmọ sẹ̀kẹ́ bákan náà wọn ò yẹ́yìn padà wọn ò sẹ́rí kó níbi ìsàtìlẹ́yìn fún ànẹ́bí wọn wọn ò sẹ́rí kó níbi ìsàtìlẹ́yìn fẹ́sìn wọn ẹ̀rí. ọlọ́run bá wá ń múra àwọn ènìyàn wáyé pé wọ́n lọ́ọ̀rù yòókù kò sọ ìrì onísùúrù làwọn ènìyàn gbogbo àwọn ẹni tó bá sì báyìí ọlọ́run ọba àlejò ọlá máa san wọ́n lẹ́sàn. ọlọ́run ọba àlejò ọlá wá ń múra ọ̀rọ̀ táwọn ènìyàn ń sọ wá àníwọ̀n ọ̀ká rẹ̀ ò sì ara wọn lọ́dọ̀ àwọn ọ̀tá nígbà tí lè gbogbo kàn wọ́n wípé wọ́n sọ wípé rọ́bànà fìlànà zòlóbànà ọlọ́run àkórí ẹ̀sẹ̀ wa jì wá o wọ́n ìsọ̀rọ̀ bànà fi àmúrí nà àtẹ̀jùdá sínú àlámọ̀rí wa ọlọ́run kórí ẹ̀jì wa o wọ́n sábì ta àkùdámọ̀nà kó wá fún wa ní ìdòwòsíntì kó o jẹ́ kẹsẹ̀ wa ní dúró déédéé lórí ẹ̀sìn wọ́n ń sọ̀rọ̀ náà àlẹ́ omi ìjà kiri kọ́ wa sàtìlẹ́yìn fún wa lórí àwọn ọ̀jọ́ tí wọ́n jálẹ̀ ìdìgbàgbọ́ ọlọ́run wa ní ifá àdáhùn ọlọ́run tàwa bàtúndìyà pẹ̀lú bọ́sì sí yẹn ọlọ́run wa fún wọn ní ẹ̀sìn ẹ̀dáyé wà ọ̀sùnlẹ̀ tàwa bẹ̀lẹ̀ àkírà wọ́n tún wá gba èyí tó dánú ẹ̀sìn ẹ̀tọ́rú wọ́n wọ òyìn ìbò ni wọ́n ti ní ọlọ́run fẹ́rẹ̀ gbogbo àwọn tó bá ń ti dáadáa ẹ̀rẹ́ ti ayé tí wọ́n gbà òun ní bí ìjà tí wọ́n lọ jà tí wọ́n káàárẹ̀ lórí bóòlù ẹ̀sìn ti máa dà yẹn wọ́n rá tilẹ̀ wọ́n jèrè bọ́ e táyé nìyẹn ẹ wàá rẹsẹ̀ lọ́rùn òun náà lè gbé àkùkọ tẹ wọ́n dà wọ́n padà wà ọba bí àwọn ẹni yìí ṣe dúró sísìn náà láti rí àwọn ẹni rẹ náà tí dúró sísìn nínú àdìmọ́sà yìí èyí tá a padà máa wa àbí ọba kò wa ní nú kó sì fún wa nínú sísìn kọ́nà ńkọ́sí sọ wa ọ̀sọ̀ wa níbi lágbóró àwọn aláìní gbàgbọ́ àtàwọn mọ̀lẹ́bí tọ́lọ́wọ́n ọba àdìjọ́lá wọn lọ́ba tí máa ń gbọ́ tí sì máa ń gba àdó èèyàn akóló kọ́lé hádà wà ẹsẹ̀kùnrin lọ́hàjì wọ́dẹ́kùn fásitì rúru ìlẹ̀kùn wọlé الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه كما يحب ربنا ويرضى أحمده وأشكره وأتوب إليه وأستكثره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن اهتدى بهداه إلى يوم الدين أما بعد فاتقوا الله تعالى وأطيعوه واثبتوا على دينكم حتى تلقوا ربكم أيها الله asọ̀fún wa yìí pé bí àwọn ẹni tó ti lọ ṣáájú ṣáájú bí wọ́n ti dúró ti àwọn àtẹ́bí ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà la màá tún rí àwọn ẹni rè tí wọ́n jẹ́ ní dáadáa nínú ìjọ yìí náà táwọn náà tó ti sìn pẹ̀lú àtẹ̀bí sallallahu alaihi wasallam òun ti tẹ̀lé tọ́tẹ̀lẹ̀ nínú oṣù sọ́fà ọdún kẹrin tàtẹ̀bí sallallahu alaihi wasallam tó ti ìjọ láti mọ́kà lọ sí mọ̀dínà fún ìgbàlá yẹn. kí ni ìṣẹ̀lẹ̀ yìí òun ni ìṣẹ̀lẹ̀ àwọn ẹni ẹ̀ta nínú àwọn sọ̀hábà tí wọ́n tó bíi sẹ́wọ́tì wọ́n á máa fi àwọn ènìyàn ní àlìkùrọ̀ alárùkùránì ni wọn torí pé wọn máa kẹ́kọ̀ọ́ hàn lọ́pọ̀lọpọ̀ wọn sì máa fi ń sin náà fìlà lóko àwọn ẹni wọn ṣẹ́gi lọ́sàn-án láti lè wá jíjẹ mímu àti láti lè fún àwọn kọ̀ọ̀rọ̀ àjẹ tọ́ba di lóru wọn fi alùkùránì tó ṣe pé wọn ti kọ́ dáadáa yẹn wọn fi sin náà fìlà inú sẹ́dá àwọn ẹni yìí máa ń ṣe òun ni bí wọn máa pọ́n sí mọ́sálásí fáwọn mùsùlùmí ẹ̀rí. àdáwò tó tóbi wá ṣẹlẹ̀ sí wọn òun náà ní ìwà ọ̀dàlẹ̀ èyí tó ti kọ́ wáyé sí àwọn ẹni retá wíì látọ̀dọ̀ àwọn ọ̀ṣẹ́bọ̀ bàdàwò ìṣèwádé wọ́n ti dúró sórí ẹ̀sìn tí wọ́n ti pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn irọ́ mo fẹ́ tẹ̀lé láì ní pé wọ́n pààrọ̀ ìlànà tí wọ́n wà lórí ẹ̀sìn. ní ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n pẹ̀lú kẹ́ni Ibn Malik bí wọ́n ti máa ń pè ní wọ́n máa pè ní mùláyìn wọlé àtìnà ikọ̀ rẹ̀ nìyẹn ike oríṣi ìdánìyẹn gbajúmọ̀ wọ́n ní máa fi ọkọ̀ àmàbìtẹ́rẹ́ ẹni yìí wọ́n lọ́ọ́ bọ̀ òjijì ọlọ́run sọ́lọ́lọ́ àtẹ́lẹ́ ní Madina àdébí sọ́lọ́lọ́ àtẹ́lẹ́ wa sọ pé kó gba Islam ọkọ̀ jálẹ̀ ọlọ́run ọ̀gbà Islam ṣùgbọ́n àdébí sọ́lọ́lọ́ àtẹ́lẹ́ wa rí pé kò jìnnà bí òsì gba Islam ó mọ́wọ́ padà ga ọwọ́ àtọ́wá yìí pé ìrẹ́ Muhammad bóun ti fẹ́ sá báwo rí pé òun ò lè wúlò tó bá ti kó lè sẹ́ǹdì àwọn èèyàn rẹ̀ kan nínú àwọn sàádé rẹ̀ tó ń sẹ́ǹdì wọn sí àdínẹ́jì ìyẹn lọ́dọ̀ àwọn mò ń rẹ̀ kan kọjá sí máwọn ẹni yẹn irun tó wọ̀ jẹ́ pé rẹ̀ yìí káwọn yẹn jẹ́ pé rẹ̀ tí wọ́n ti tẹ̀lé àti ẹ̀rẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam kóró tàbí ọ̀dà ẹ̀rọ àwọn ará nẹ́sìbí máa ń bà mí kọ́ má sí àwọn mi kọ́ má sí wọn ní sùtà ẹ wọ̀rọ̀ tá nẹ́bí lọ ọlọ́lọ́ àyọ̀sálà níbẹ̀ yẹn á máa kéwú mbẹ̀ yẹn èdè àtà àfikọ́ ọkẹ́ sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìkúra kúra alákùnrin yẹn wá ó ní wọ́n bá sẹ́ǹdì àwọn ẹni tí wọ́n jẹ́ ní ẹ̀sà nínú àwọn àǹsọ̀ ọ̀dọ́ ni wọ́n àsọ̀dọ́ ní yẹn bí kọ́mọ̀ tí mo fi pègede dáadáa yóò pé kéèyàn bá kọ́ lágbá o ọ̀dọ́ làwọn ẹni sẹ́wọ́n sì ni wọ́n nínú àwọn àǹsọ̀ wọ́n ni wọ́n á máa pè wọ́n ní alukurọ́ alálùkùrá ni làwọn ẹni yẹn nítorí pẹ̀lú ẹ̀sà ni wọ́n abọ́lá ni wọ́n asájú ni wọ́n ìfẹ́ ta ni wọ́n máa ń fi lásán yẹn tọ́ba di lọ́sàn-án wọ́n fẹ́ kí i. tí wọ́n bá tà owó tí wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n jẹun bẹ́ẹ̀ wọ́n tún fún àwọn ẹni tí wọ́n jálẹ̀ ní nínú àwọn alùpùpà wọn fún ọlọ́ jẹ. bákan náà wọ́n tún fi àtúnyẹ̀wò àlùkò áàdì lọ́fẹ̀ẹ́ yẹn kọ́ba di lóru wọ́n rẹ̀ alaihi àfi ẹnìkan sí aláṣẹ wọn òun náà ìgbà tó wá débi odò kan tó ń pè ní láàrin àwọn bani amir àti àti àdúgbò bani sulaim wọn nígbà tí wọn débi odò yẹn ẹsùn ọ̀pẹ tó ti omi náà lọ́yẹ kéèyàn múlé sí nítorí pàjáwìrì tó lè ṣẹlẹ̀ ibi tóbi bá wà ìtú súnmọ́ ni kárí kéèyàn bá gbé bẹ̀ wọ́n wá pàgọ́ síbẹ̀ yẹn bí kápẹ́ ní báráì ẹ wá rí àwọn ẹni wọ́n pàgọ́ bẹ̀ wọ́n da àwọn ẹran wọn lẹ̀ pé kí wọ́n bá jẹ wọ́n wá sẹ́ndì ẹnìkan pẹ̀lú lẹ́tà tó wá lálọ́dọ̀ títí ọlọ́run sallallahu alaihi wasallam lọ sọ́dọ̀ ẹnìkan tí ń ṣe ọ̀tá ọlọ́run wọ́n pẹ̀ nìyẹn ní áàdùrú kùnú sùfàyè ẹni ní òsì ẹ̀wọ́ lẹ́tà tí wọ́n mú wá lálọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam bí kò sí pọ́ńpàṣẹ ọ̀pá ẹnìkan láṣẹ nínú àwọn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ pé kó kó ẹni nìbani àbá àtọwọ́ apàyà forúkọ ní haram nítorí pé àtúmọ̀wò ẹni tó ń pè ní haram yẹn orúkọ rẹ̀ ní ẹkún ẹni yẹn bá sọ pé wọ̀rọ̀ mi kààbà èmi ti tèrè ń tèmi o kódà mo fi ẹlẹ́dàá tó ní kààbà mo fi ẹ̀rí ọlọ́wọ́ báyìí òtún sùgbẹ́gbà pa àwọn tó ń pè ní tọdún pa wọn náà lábẹ́ ilé àwọn yòókù tó kù nínú àwọn fẹ́hùn sí yẹn kí wọ́n lọ pa wọn àwọn ènìyàn ní àwọn ò lè fi bẹ́ẹ̀ nítorí ẹni tí wọ́n ń bá taládùúgbò yìí àbí ìbára èyí tó lọ gbàyọ̀dá lọ́dọ̀ àtẹ́ni tọ́lọ́ àtàlágbé kọ́sẹ́ǹtì àwọn ènìyàn ẹ̀rí ọba tó ké fáwọn mi wọ́n ń pa àwọn ẹni bànú sùlẹ́yìn àwọn kan bá jẹ́ pèrè àwọn tó jẹ́ pèrè ni wọ́n pè ní ọ̀sọ́yìá àti rẹ́yìn àti zakiwan ẹ̀rí àwọn ènìyàn bá yí ká àwọn ọ̀sán àbí òṣìṣẹ́ ọlọ́run àwọn mi sẹ́wọ̀n wọn bẹ̀rẹ̀ sí ní bá wọn jà wọn wá pa wọn lágòkè délẹ̀ wọn pa wọn èèyàn kan péré ló láàrin wọn ẹni tó kù náà àwọn sẹ́wọ́n ti yẹn òun náà lẹni tó ń pè ní káàmù tó lù sẹ́yìn ànàjà torí nìyẹn wọn kó papọ̀ bó kù ní ọjà kù wọn wá kó papọ̀ máwọn ẹni tó kù ẹ̀rí tí wọn fi padà gbé kó níbi tí wọn pa wọn sí yẹn ẹni àwọn padà tó ló tẹ̀mí níbẹ̀ yà á tún fẹ́ pọ̀ mbẹ́ ìgbé sáfìgbẹ̀ yàn ọba sáfìgbẹ̀ náà bá ti tò èyàn lé lọ. ọmọ káàdì lè nẹ́fùsìn á ń tẹ̀ mú ta ilà bìnnìsìláyé ìdáàbá mọ́ àjàlá. kò sí ṣe fẹ́ mi kàn kókó láyé àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò di àkọọ́lẹ̀ tá a ti fi àkókò sí. ẹ̀rí ẹni yóò kú láàrin òun nìkan òun lọ́sẹ̀kùn nínú àwọn ẹni nìyí wọn á kó ẹni yìí bàbá wò ó lọ lọdún fún ọkọ níbi náà wà ẹni yẹn ti lò tẹmí tó fi dìgbà tí wọn jagun kánda yìí wọn pè ní kẹlẹ amúlù gbọnà ọmọ yìí àdìdọkùnrin àti mọbìlì gbọnà ọkùnrin àwọn ni wọn mójú tó ẹrẹ táwọn mùsùlùmí kó wọ ààyè yẹn fáwọn ti rí àwọn ẹyẹ nìyẹn tẹsán òfin gbà táwọn yẹn bá kú tí wọn gba àwọn kẹkẹ ní dàálẹ bóyá jẹ ẹrin yẹn ní àbóríṣi àwọn ẹyẹ ọba sáré síbẹ̀ láti máa lọ sọjẹ àwọn bá wò pé kí ló ń tẹ́lẹ̀ ń bíbáyìí wọn bọ bẹ́ẹ̀ báyìí wọn bá lè fi àtàwọn ẹni yìí ti ṣe sùdá làwọn náà bá fi ṣe àwọn kẹfìrí yẹn wọn fi pa ẹni tá a gbè ní amúlù yẹn náà wọn fi pa wọn náà pọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n pa wọn wá kó kẹlẹ́rú nù wọn ẹni tí wọ́n kó lẹ́rú yẹn gbàdẹ́ni yẹn sàlàyé pé ìrìn mùdọ́rì lòun ọ̀gá wọn ti ń pa yẹn mo ti sọ di ọmọdé àdéhìí yẹn nítorí kọ́ yẹ kíyà rẹ̀ ó túkùn ẹrú lọ́rùn ẹni pé kó bọ́ ohun ẹrú tẹ́lẹ̀ ọ wá sọ ọmọdé àdéhìí ẹni ẹ wá padà sẹ́ni sọ́dọ̀ àtẹ̀lé sọ́lọ́ lọ́wọ́ àdọ́sọ́lẹ́m ọ̀sàlàyé ohun tó tẹ̀lé fàtẹ̀lé sọ́lọ́ àdọ́sọ́lẹ́m ṣùgbọ́n láàrin ìgbà tí ń lọ wọ́n sọ̀kalẹ̀ níbi tí wọ́n ń pè ní alikọ́kọ́rọ́ níbi tó sọ̀kalẹ̀ sí yẹn abẹ́ igi àwọn ẹni méjì kan náà wà tó bá ń bẹ àwọn ẹni ẹ̀sùn pẹ̀lú rẹ̀ wọ́n wá wò yí pé àwọn ẹni ìdí ìbàdí kìlá àwọn ẹni tí wọ́n pa àwọn ẹni àwọn nìyí òun náà bá ju àwọn méjì yẹn pa ọwọ́ afánẹ́bí nírò nípa ìṣesí tó ṣe àtìṣẹlẹ̀ tí wọ́n yóò tí wọ́n ṣe pẹ̀lú àwọn sálà wọn. àlejò tó lọ́lọ́ àtàlà ni àwọn ẹni méjì tí wọ́n tún wá pa yẹn wọ́n ti gbàdúrà káwà ní lọ́dọ̀ mi pa àní pa wọ́n torí bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú pátá òun náà ní ìfìsí ń fi lọ sọ owó ẹ̀ bí àwọn ẹni yẹn ìyẹn ló tún padà fọ ogun kẹtọ́ ń pè ní jásọ́ọ̀tù láàrin ìgbà táwọn sọ̀tọ́lá ń wá tìlẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni ni lórí bí ó ti sanwó ẹ̀mí àwọn ẹni yẹn ni wọ́n fi fún tètè àti pàtẹ́bí sallallahu alaihi wasallam ìtẹ̀lé wa pàtẹ́bí ìfúnjọ púpọ̀ sallallahu alaihi wasallam débi wípé ìdí oṣù kagbá wò lànàbí sallallahu alaihi wasallam ló ń ṣépè fún wọn ó ń ṣépè fún wọn síbẹ̀ ni ó ti máa yé wa wípé ká ṣépè bọ́ bọ̀ súnlẹ̀ kásàdúrà kọsẹ̀ bọ̀ súnlẹ̀ òun ni kùnú tuta bá ń lọ. èyí tó wà lọ́dọ̀ àwọn àfẹ́sì pé tí anẹ́bìlà ìṣẹ̀lẹ̀ tó gbọ́ngbọ́n tó bẹ́ẹ̀ ti wáyé báyìí ìyẹn lè ṣe pé fáwọn ọmọ èèfé ní tó ti fi wọn gbógun já mùsùlùmí torí èyí tó máa ń ṣẹlẹ̀ ní kódò wọn àwọn mùsùlùmí wọn wọn kó nínú mọ́sálásí wọn wà kí wọn ta ẹ̀rí fáwọn eléyìí wọn ò jókòó jẹ́ẹ́jẹ́ wọn wọn gbógun sí Islam lẹ́sìn bá rí táwọn akọ́ máa bẹ lọ́wọ́ fún ọlọ́run wọ́jọ́ bèrè àdá àti pé àwọn ẹ̀kọ́ jọ sáyẹ̀sì ọlọ́run bá ní pa wọ́n rẹ́ àwọn èyí tó bá ń gbógun tẹ̀sí yẹn lè fún wọn ní èpè ìtọ́ ẹ̀kọ́ wà jẹ́ jẹ́ o lè gbàdúrà kó lè yàn gbọ́dọ̀ kó báyà yìí pé wọ́n á sì pè fún yẹn bí. tọ́lọ́ wà lọ hadithi Aisha rọ́dí ọlọ́run sọ̀rọ̀ fẹ́ẹ́rẹ́ anabi sọlọ àṣàlá ìṣẹ̀lẹ̀ yìí ó ní orí palára anabi sọlọ lọ́wọ́ àṣàlá inú hadith abdullahi ibn abbas rọ̀jẹ̀ lọ́wọ́ sọlá àdúgbò wọn ló fi di oṣù kẹlẹ́ra lẹ́ra làǹṣàṣàlá fún wọn lépè ìyàwó ọ̀sẹ̀yà àti rẹ̀yìn àti zakuwan ní fún wọn lépè níbi irun àyílà nígbà tó bá ti dé tó ti sẹ́ni allahu liman hamida rabbana wa lakal hamd níbi ìrún alásàrì níbi ìrún mọ́kúrẹ́ àti ìṣá àtàtúbà ó lè ní oṣù kẹgbàkú láti tó sọlá tó ti bẹ́ẹ̀. ẹ̀rí nípa títẹ̀lẹ̀ ó ti ní orí pàtó lọ́dọ̀ àdébí sọ́lọ́ lọ́wọ́ àti sọ́lọ́ yá àyìnlá dọ́lọ́ ẹjọ́ abẹ́rù ọ̀nà ẹ̀sìn dúró lórí ẹ̀sìn yín ẹ̀dúró lórí adìẹ ọ̀sán yín ẹ má jẹ́ àdánwò òbí yìí o inú kẹtí sábà máa ń ṣẹlẹ̀ láwùjọ wa ń bíbáyìí tó e wọ́n fẹ́ jọ nígbà yẹn lẹ́nu mẹ́wàá máa sọ pé islam ló mùsùlùmí ló ń fà nínú islam làwọn àyè wà ìmọ̀tọ́ bá lé tán bá ìka láwọn àdáwò tí máa ń wá láyé nígbà àdáwò díẹ̀ díẹ̀ ni o tọ́ọ̀mù yẹn ló le jù ọlọ́dà fún ajá pàdánù jọ́mi nà nìyàrá ẹni ọba pàdánù láyé lọ́ pàdánù lọ́hùn tí ẹ ìwà ọmọlúwàbí tí kálukú wa wù ní ẹjá máa wù lọ ẹ wò bá dáwọ òdèdè tó àlùsọsọlá ó sì tún pé àlùkáwà ní ṣé ń bẹ láàrin òun àtàwọn ọ̀tá ó tún pé àlùkáwà ní. ẹ kọ́ sí àwọn ẹni ìdájọ́ eré tí wọ́n ti lọ tó ti yí àdẹ́wò lórí àdẹ́wò ni tó ti bẹ̀ wò ní ìpadà ẹ wà wọn fẹ́ ti fún àwọn Muhammad á wọ́n pa yìí lórí pé àmàfẹ́ ni afáàfáà ni wọ́n máa kọ́ subhanallah ẹ wá wò ṣẹlẹ̀ yìí sẹ́wọ́ntì la pè wọ́n ojú oṣù mẹ́ta tí wọ́n jagun fọ́fọ́ jùlọ àwọn sẹ́wọ́ntì náà ló kún nínú àwọn mùsùlùmí sẹ́wọ́ntì bíi sùhánì tó tún wá jáwọn èèyàn kàtẹ́kàtẹ́ tí wọ́n jọ̀dọ̀ tí wọ́n fi bí olùmọ̀ wọ́n tún bá yẹn náà ẹ̀rì pàtẹ́wò lórí àtẹ́wò ni mo máa dẹ́rì àwọn sọ̀hábà ti kí ni tó ti ṣẹlẹ̀ sí ọ nísì ẹ ẹ ẹ ẹ ẹ bá ti wá dé èèyàn ọgbẹ̀bọ̀ náà ni ó ti dà ẹ bọ́ bò ó bíyẹn bá ti lọ́wọ́n ọba fún odidi ọgọ́rùn-ún ọdún tọ́wọ́ àti péjú ẹyọ kan péré èyẹ mi lọ bọ ẹja lóṣogbo ìyẹn ti ti àgbákò ní apájúlọ tó ń bọ̀ ọba tó kú lórí ẹ̀sùn tó bá ọ̀rá foríjọ lọ gbogbo ọgọ́rùn-ún ọdún yẹn tó ti pàdánù ẹ̀yẹ ni. àtùbọ̀tẹ́ lójú ẹ̀ láwọn sàhábà yìí àtẹ́wò lórí àtẹ́wò ní dé bá wọn bọ̀ ọlọ́wọ́n ọba àlejò ọlá fún wa nílùú ń pa ọ̀yà nínú ara ọ̀sán ayé àgbàbìlì hajj ayé àkọkànlá ọlọ́wọ́n ni wọ́n mi nà nà ọwọ́ àná àwọn èèyàn mọ̀ ìyá àbùdó lọ àlàhàf ẹni tí ọba àti lọ etí ni etí ni odò odò àbí lórí yèmí tọ́ba ti gbé ìnà àsọ́bàhù káyọ̀ tí eré bá kẹ́ báyìí ẹ̀dùnmá ànàbẹ̀ yọ̀ọ́ màá ní àhán ah, ah, mo dá nsọ lẹ́nu yẹn àti ká máa gbọ́ abí àbí wẹ́rẹ́ ó tún sílé ẹ̀ ah, ó dẹ̀ lómi ọ̀sán yìí pé ah, àlùfáà ni ti ta ṣe fún yín pọ̀ jìnnì lọ ń ah, ló sí àbí ilé tún ti ọmọ àbálẹ̀ ẹnu ẹ̀ ṣùgbọ́n wàá ní aṣọ ọba tó fi tẹ̀ sáde ọba wa dé ń kọ́lá bàálẹ̀ ayípadà àtàlà ìdìgbàgbọ́ torí tó yóò wá dàdé ni pé àwọn tó jẹ́ kéferì gan tó bẹ́ẹ̀ lọ lájẹ tó jẹ́ mùsùlùmí lọ láwùjọ wa yìí èfèrè ni ọlọ́run kúrò wá pa wọn títí wáyé dá ọ̀rọ̀ kí mòkè ó ní kí dáàbò wọ́ra gbọ́dọ̀ sí ilẹ̀ làbò tí wọ́n bá gba ọkọ̀ ojú báyìí sádẹ́kùn fẹ́ dànù ọlọ́run wá kéfè lẹ́sọ̀ ìlú wa ń sàkọ̀ mọ́ ọ̀jọ́ sí ọlọ́run bá sùn ó fi sọlọ́run ní pé ọlọ́run làwa ó èfèrè bẹ́ẹ̀ ni wọ́n ọlọ́run tẹ̀sí wa làwọn àwọn ajá bíi nígbà wọn bá padà dé orí ilẹ̀ ẹlẹ́dẹ̀ wọn á tẹ̀ wàá gbẹ̀rẹ̀ bọ́ńgàrì ṣùgbọ́n àwọn àtàwọn àti àwọn àti mùsùlùmí mùsùlùmí wa mùsùlùmí gbẹ́ni wa bí àtàwọn àbá ni wọ́n ń pè ní bàbá mọ̀jìnà wọ́n ti jáde láyé ní Ìlọrin wọ́n gbọ́ mùsùlùmí eléyìí àbí mùsùlùmí gbẹ́ mùsùlùmí tọ́jọ́ ti wà yìí títòrò bá ti dé báyìí bàjẹ́ yóò ṣe jìwà pátá ni àgbẹ̀dẹ́ jẹ́ tuntun fẹ́rẹ́ fọ́ọ̀tù báyọ̀ ní bẹ́ẹ̀ ọmọ tí ẹlòmíì yóò múra jáde lé ó lè borí ọba tí bẹ́ẹ̀ súnmọ́ ní rẹ̀ báyìí lórí ìlú pẹ̀lú bẹ́ẹ̀ lọkùnrin mí náà orí ti ní ẹ bá fẹ́ rìnrìn àwò kí ẹ lọ sọ́nà ọmọ lójú yẹn èyí ò rí ara mi rírí pé é táwọn ẹni dàgbà pàjọ ń pàdé nì àtọ́jọ́ ojúmọ́ àtọ́jọ́ sẹ́ńtẹ̀ àmọ̀ yàtọ̀ gbogbo ẹ̀ náà lòun ní ẹjọ́ ọjọ́ tó ń jẹ torí bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó ẹni tí àdéhùn bá jọ sọ èmi kọ́ lẹ́nu àìlà ayípadà ni adalẹ́ ìdìgbàgbọ́ ẹ wá wo ayé tọ́sọ fún wa wá yẹn náà kọ́ wá ní ìlú kọ́sìrà dúníyà wal akhirah irúfẹ́ ni yà á padà pàdánù ayé á pàdánù ọ̀run ráàlì kàwé wà lóṣùwàdì lòdì ìyẹn gẹ́gẹ́ ní àdánù tó kúndú ẹ̀ ọlọ́dàmú má jẹ́ àpàdánù ayé má jẹ́ àpàdánù lọ اللهم صل واجعلنا هادين مهتدين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم ثبت العلماء والرؤساء ورجال الأمر والمربين والمسؤولين والمعلمين والتجار والصناع والمسلمين والأزواج والشباب على الحق وعلى طاعته خلاص تقف والدون gbogbo àwọn ẹni tí wọn jẹ olùmọ̀ Ọlọ́run jẹ kí wọn lè lórí òdodo àwọn tí wọn jẹ aláṣẹ wa jẹ wọn lè lórí òdodo àwọn ẹni tó ti pé àwọn ń ṣètò owó làwọn ó ti wà láwùjọ nígbà mi fi omi òtó tí òbí ní máa wáyé tuntun tábùjá wọn ní òde máa dúró lórí òdodo gbogbo àwọn ẹni tí wọn jẹ olùkọ́ táwọn ní òde dúró lórí òdodo àwa gbogbo tábùjá lè dúró lórí dáadáa gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ ọlọ́run tábùjá lè dúró lórí ìlànà ẹ̀sìn wa gbogbo àwọn alọ́kọ̀ọ́láyà náà ń jódodo àtàwọn ọ̀dọ́ ọlọ́run tábùjá lè dúró lórí ìlànà ìtọ́lọ́run ọba.